السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam báàbùl mubadarati ilal khayrat ojú pọ̀nà kí a tara ṣàṣà láti lọ ṣe iṣẹ́ olóore ojúpọ̀nà iṣẹ́ tó bá ti jẹ́ iṣẹ́ olóore ká má fi ká má fi falẹ̀ ká má máa lérò wípé tí n bá ṣe tán màá wá ṣe a gbọ́dọ̀ tara ṣàṣà láti tètè lọ ṣe àwọn iṣẹ́ olóore torí pé a lè sọ a lè má láǹfààní àti ṣe má láyé so ìdí nìyí tó fi jẹ́ wípé ẹnikẹ́ni tí ọlọ́run bá fún nígbà láàyè ó fún lálàáfíà ó sì fún nígbà láàyè láti ṣe èyíkéyìí nínú iṣẹ́ olóore fàlẹ́yẹ́fàl kó nítorún tètè yá ṣe kó má fi lọ́ra kó má fi falẹ̀ torí pé ó lè dọ̀la táàyè bá ń bẹ kálàáfẹ́ ò mọ́ wà ó lè dọ̀la kálàáfíà ó wà káàyò má sí so eléyìí ló fà á tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa fi àwọn iṣẹ́ olóore kankan a gbọ́dọ̀ máa fi falẹ̀ abala eléyìí tí a ó ti bẹ̀rẹ̀ lẹ́ni òun náà ni alhadith alkhamis hadisi ẹlẹ́ẹ̀karùn-ún àbí anas radiyallahu anhu. أن رسول الله صلى الله عليه وسلم أخذ سيفا يوم أحد فقال من ياخذ مني هذا فبسطوا أيديهم كل إنسان منهم يقول أنا أنا قال فمن يأخذه بحقه فأحجم فأحجم القوم فقال أبو دجانة رضي الله عنه أنا آخذه بحقه فأخذه ففلق به هام المشركين رواه مسلم حديثي أفوى أنس أما مالك ni wọ́n gbà wá wọ́n ní anabi wa muhammad sallallahu alayhi wa sallam akhada sayfan yawma uhud idà kan anabi mú lọ́wọ́ ní ọjọ́ ogun uhud ogun wo ni ogun uhud òun náà ni ogun èyí tó wáyé lẹ́yìn ìgbà tí ogun badr tó ti wáyé ogun badr ọlọ́run ọba ó fi àwọn mùsùlùmí ó fi wọ́n borí àwọn kèfèrí ìlú maka wọ́n lé àwọn mùsùlùmí kúrò nínú ìlú maka àwọn mùsùlùmí sájáde wọ́n lọ sí ìlú madina àwọn kèfèrí wọ́n tún lọ sígun bá wọn ọlọ́run wá yọ̀ǹda fún wọn pé káwọn náà síjú padà sí wọn àwọn mùsùlùmí wọ́n kéré lóǹkà nínú ogun badr wọn kéré ló ń kà àwọn kèfèrí pọ̀ jù wọn lọ ṣùgbọ́n lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó fi wọ́n jẹ́rí àwọn ọ̀tá wọn níbi ogun badiri yìí ìtara ìbínú ti ogun badiri yìí òun ló fà á táwọn kèfèrí wa tún lọ túnra mú òun ni ogun Uhud nínú ogun Uhud yìí àwọn mùsùlùmí wọ́n pọ̀ kódà àwọn àwọn náà ti ní nǹkan ìjà débi pé ọkàn wọn balẹ̀ wípé bógun bá dé gan àwọn náà lè kojú wọn ṣùgbọ́n ẹnu tí wọ́n ní lẹ́mìí yẹn pé àwọn náà ti pọ̀ àwọn náà ti lágbára ọlọ́run sì wàá kún àwọn kèfèrí lọ́wọ́ wọ́n sì ṣe àwọn mùsùlùmí bọ́sẹ̀ṣe sójú lójú ogun náà nítorí wípé nínú ẹ̀mí wọn àwọn èèyàn náà ti ń rò pé àwọn ti pọ̀ lẹ́nu tó ti gbàgbé wípé kì í ṣe pípọ̀ ni ọlọ́run fi máa ń jẹ́ kí àwọn mùsùlùmí ó borí ló fi jẹ́ pé ogun Uhud àwọn kèfèrí ọwọ́ wọn lékè ju ti mùsùlùmí lọ bí ogun Uhud nínú tó sì fà á àìmọ́gbọ́rọ̀ sànàbí lẹ́nu sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ má kúrò níbi tí mo fi yín sí kódà kẹ ẹ rí ẹyẹ máa sa ọpọlọ wa jẹ báyìí kan ti pa wá sílẹ̀ ẹ má kúrò ń bẹ̀ ẹ sá dúró ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí àwọn tánàbí ni kí wọ́n má kúrò ń bẹ̀ wọ́n olófà tí àwọn kẹfìrí lọ fi gbẹ ẹ̀yìn lọ́dún náà Khalid bin Walid ó jẹ́ kẹfìrí ńgbà náà òun ló kó àwọn kèfèrí gbẹ̀yìn tí wọ́n fi láǹfààní àti ṣe àwọn mùsùlùmí lọ́sẹ̀ ogun Uhud ogun kan ni tí àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tó ṣẹlẹ̀ ń bẹ àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó ṣẹlẹ̀ ń bẹ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ òun náà ni pé ní téèyàn bá ní kéèyàn má jẹ́ kó jọyàn lójú ọlọ́run ní máa jẹ́ kéèyàn ó láṣeyọrí mélòó mélòó lẹni tí ò ní nǹkan tó tó ọlọ́run sì ní kó láṣeyọrí ẹlòmíín sì ní ó pọ̀ ó tún sẹ́ẹ̀lẹ̀ kò sì láṣeyọrí lérí ẹ̀kọ́ tó ogun Uhud ọ̀kan nìyẹn ó gbà gbogbo àṣeyọrí dáadáa ọwọ́ ọlọ́run subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì afọ abdullahi ọmọ mas'ud radiyallahu anhu oni law taraktum sunnata nabiyyikum la dalaltum tẹ́ ẹ bá ti lè fi ìlànà ànábì ilẹ̀ ìyà ó jẹ yín ẹ sọnù sọ́hárí mú nínú ogun uhud àìmọ́tẹ̀lé àṣẹ tánàbí pa ó ṣokùnfà ẹ̀ǹtí ọwọ́ àwọn kèfèrí fi lékè lójú ogun yìí bákan náà tánàbí bá ti sọ̀rọ̀ kama ma yi yí ìtumọ̀ ana ànábì kama ma fun fún ní mínì tí kìí ṣe gbogbo awon nǹkan wọ̀nyí òun níbi ogun ọ̀hún àwọn ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n lè a múlò ń bẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ogun Uhud ẹ́ náà ní ó fún ó mú kan lọ́wọ́ ní ọjọ́ ogun uhud faqal anabi ni man yaakhud minni hada ta ló fẹ́ gba idà yìí lọ́wọ́ mi anabi mú lọ́wọ́ báyìí ta ló fẹ́ gbà fabasatu aidihim àwọn èèyàn bá nawọ́ oníkàlùkù bá ń tẹ́wọ́ afẹ́gbà afẹ́gbà kullu insani minhum yaqulu ana ana oníkàlùkù ní sọ pé èmi èmi èmi ò gbà èmi ò gbà anabi ni qal faman ya'khuduhu bihaqqi ta lẹni tó fẹ́ gba idà kì í ṣe bí kọ̀ọ̀kan lọ fi sínú ilé kì í ṣe bí kọ̀ọ̀ máa fi ṣeré ta lẹni tí ó gba idà yìí tí ó sì fi ṣe iṣẹ́ tó yẹ kó fi ṣe fa ahjama al àwọn èèyàn bá ń tìdí àwọn èèyàn ń ṣe kí ni o wọ́n ń tìdí kí ni ìtumọ̀ tìdí kó ń kálukú wá ń fà sẹ́yìn ń kálukú wá ń fà sẹ́yìn bàtà nàbí sọ wọ́n rò pé anabi fẹ́ fáwọn ó fẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́ pé ta ni ọ̀fẹ́ o ò ní wọ́n pè nígbà tí anabi sọ pé ta ni ó fi ṣe iṣẹ́ tó yẹ kó fi ṣe oníkàlùkù wa ń sá sẹ́yìn. fàkọ́lá abudujana sàbí kan tí kúnìyà rẹ̀ ń jẹ́ abudujana kọ́lọ́mọba kó bá yẹnu sí ó ní àná àkódoho bí haqqi eré òjíṣẹ́ ọlọ́run ẹ fún mi èmi ó gbà á sì fi ṣe nítorí kí n fi ṣe fa akhadahu ó sì gbà bó ṣe gbà tán báyìí ojú ogun náà sì wà bó ṣe bó ṣe bọ́ síwájú nìyẹn fàfàlàkọ̀ bíi hamal mushrikin bó ṣe bọ́ sáàrin ojú ogun nìyẹn níbi táwọn ọ̀ṣẹ̀bọ wà fàfàlàkọ̀ kéèyàn ò pín nǹkan sí méjì ẹni jẹ́ falakọ̀ kul a'udhu bi rabbil falaq al-falaq húnà húnà ni bí eh, alifájàre bí ṣe máa ń la sánmà sí méjì tóòrù ó dùn lọ́tọ̀ tókùnkùn ó dùn lọ́tọ̀ tí màlẹ́ ó dùn lọ́tọ̀ òun náà fi ń pè ní alfalak àsìkò tí alifájàre ṣẹ̀ṣẹ̀ ń yọ tó òru ó wà lọ́tọ̀ tí màlẹ́ wà lọ́tọ̀ tó là méjì so falakọ filọ́gà ṣakọ kéèyàn pín nǹkan sí méjì bó ṣe gbá dáhùn fàfalakọ bíi hama mushrikin hama bimana ru'us orí ó bá fi bẹ̀rẹ̀ sí ní pín orí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ sí méjì lójú ogun ọ̀wáwò muslim ismu abidujana orúkọ abidujana yìí òun náà ni samaku bunu khorusha qawlu ahjamal qawm gbólóhùn ahjamal qawm yẹn ayé tàwa kọ̀fù. àwọn èèyàn kóra dúró wàfàlàkà bí àìsàkọ hamal mushrikin ay ru'usihim ham bi mana hamatu bi ta marbut ada mufrad ham ru'us nínú tí àrígbọ́yé nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa alihi wa sallam ogun uhud òkè kan ní jẹ́ uhud òkè yẹn ó súnmọ́ ẹ̀gbẹ́ madina òkè yìí ẹ̀gbẹ́ ibẹ̀ náà ni ogun yẹn ti ṣẹlẹ̀ lọ́dún náà ni wọ́n fi máa ń pè ní gaswatu uhud nínú hadithi yìí. kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú alimubadiratul alkhairat ìtara ṣàṣà lọ síbi àwọn iṣẹ́ olóore kí ni ìbáṣepọ̀ ẹ̀ ìbáṣepọ̀ rẹ̀ òun náà ni wípé bàtí anabi sallallahu alayhi wa sallam tánàbí ni tani yóò gbà gbogbo wọn làwọn ò gbà ṣùgbọ́n bàtà anabi sọ ntọ́ pé tani ó fi ṣe ntọ́ yẹ kó fi ṣe oníkàlùkù wọn tàdí sẹ́yìn sòyẹn túmọ̀ sí wípé ìtàdísẹ́yìn wọn bẹ́ẹ̀ nìkan ṣe bóun ṣe bọ́ síwájú nìyẹn a jẹ́ pé abudu jana yìí òun ó tàbá dára ó tara ṣàṣà lọ síbi iṣẹ́ olóore láti ṣiṣẹ́ olóore radiyallahu anhu wa arda abudu jana ọ̀kan ló jẹ́ nínú àwọn sàbí anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sì jẹ́ akíkanjú ó jẹ́ ẹni tí torí tó ṣe níjọ́ náà àwọn ẹlẹ́bọ lójú ogun yìí àníyàn wọn ni wípé àwọn fẹ́ run gbogbo àwọn mùsùlùmí àníyàn wọn nìyẹn níbi tí wọ́n wá káàmpù sí tí wọ́n dúró sí ta ló lè lọ bá wọn níbi tí wọ́n wà àbúrò jáná ìsọ̀kò òun lọ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sá sẹ́yìn tẹ́rù ń bá àwọn èèyàn láti ṣe kíni o láti lè lọ Abudu Jaina ó finúfindọ̀ láti lè lọ ó sì lọ ó sì ṣe àwọn kèfèrí bí ọ̀sẹ̀ ṣe ṣojú nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sá sẹ́yìn tí wọ́n fẹ́ lè lọ eléyìí máa ń ṣẹlẹ̀ nígbà míì táwọn iṣẹ́ olóore tó bá wà ńlẹ̀ ẹ dákun o àwọn wo ni wọ́n gbà mọ́sálásí o tí ẹ̀ bá ti dárúkọ ẹnìkan ẹ̀ rí kónú kálukú máa yọ̀ra ẹ̀ àwọn wo ni wọ́n pọ̀ mi sí mọ́sálásí táwọn yóò fi ṣàlùwàlá tí ẹ̀ bá ti dárúkọ ẹ̀ ra àwọn èèyàn tí ó yọ sẹ́yìn pé wọn kú pè mí wọn kú pè mí anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni la yazalu qawmun yata'akharun hatta yu'akhirahumullah ọlọ́run ọba ní sallallahu alaihi wasallam ó láwọn ènìyàn kan wọn ò ní yẹ̀ wọn ò ní pò wọn ò máa fara wọn sẹ́yìn níbi àwọn ṣe olóore tẹ bá ti ń pè wọ́n sí wọ́n máa múrí wọ́n máa múrí mù wọn ò ní fẹ́ ṣe ànábì ni ẹ fi lẹ̀ wọn ò ní yẹ̀ wọn ò ní bò bí wọ́n ṣe máa ṣe náà yẹn títí tọ́lọ́run ó fi sọ wọ́n di ẹni ẹ̀yìn ọlọ́run ó sọ wọ́n dẹni ẹ̀yìn nígbà tó yẹ pé kò ní fẹ́ bọ́ síwájú kan lè rí i pé kó ṣe nǹkan yóò máa forí pamọ́ sẹ́yìn yóò máa sún sẹ́yìn ànábì ni kò ní yẹ kò ní bò títí tọ́lọ́run ó fi máa tò sípò ẹni ẹ̀yìn níbi gbogbo nǹkan so látara àdéhélé nínú alimubadaratu ilal khairat òun náà ni iṣẹ́ olóore kódà kan tó sọ pé ta ni ó ṣe o kéèyàn bọ́ ta pé màá ṣe torí pé tó o bá ṣe o ò ṣe nítorí tẹnìkankan torí tọ́lọ́hún subhanahu wa ta'ala ó lọ fi ṣe ó sì retí ẹ̀san lọ́dọ̀ ẹnikẹ́ni ju ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala so munasa àbáṣepọ̀ tó ń bẹ láàrin hadith yìí ó náà ni jíjáde tí Abu Dujana jáde nígbà táwọn èèyàn fẹ́ máa fà sẹ́yìn òun rí i pé iṣẹ́ olóore ni tànàbí pé òun sí kò sì fi falẹ̀ ó sì tètè lọ ṣe sọ ẹ̀kọ́ tó wà ń bẹ fún wa òun náà ni pé gbogbo àtàn bá ti ń gbólóńgbò iṣẹ́ olóore kan máa ní lẹ́mìí pé ìwọ lọ́kọ̀ọ̀kọ̀ ṣe ṣùgbọ́n dàkejì lọ̀rọ̀ máa jẹ́ lẹ́nu ẹ polongo ṣe olóore ẹ rẹ ni tí wọ́n sọ pé wọ́n ṣe tẹ́ ẹ bá ti dárúkọ ẹnìkan ìta lẹni tí ó gbalẹ̀ mọ́tálásí o ẹ kàn rí àwọn yóò dákẹ́ subhanallah ṣùgbọ́n ní òṣìṣẹ́ àwọn sàbí tó ṣáájú kan tó sọ àwọn yóò mọ̀ jà sí ni torí pé wọ́n mọ ẹ̀san tó ń bẹ níbi iṣẹ́ olóore ṣùgbọ́n ṣiṣẹ́ àwa tá a wà ń sìn tán bá sọ pé iṣẹ́ olóore kan ń bẹ oníkàlùkù ọmọ dọ́jì kò ní fẹ́ ṣe so eléyìí ni ìbáṣepọ̀ tó ń bẹ níbi hadithi yìí àti báàbù tí à ń kà lọ́wọ́ alhadithu sadis hadithu ẹlẹ́kẹfà ani zubair bunu idi qaal atayna anas ibn malikin radiyallahu anhu فشكونا إليه ما نلقي من الحجاج فقال اصبروا فإنه لا يأتي زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم رواه البخاري hadithu ẹlẹ́kẹfà ani zubair bunu adi bunu adi láti ọ̀dọ̀ zubair ọmọ adi qal atayna anas bin malik radiyallahu anhu àwa lọ bá anas ọmọ malik kọ́lọ́mọ̀ bá kú bá ayọ́nu sí fàṣàkáwùnà ilayhi àwa kíbùsí a lọ sọ fún nǹkan tá à ń bá pàdé lọ́dọ̀ hajjaj hajjaj yìí gbogbo àná la mọ̀ hajjaj bínú yusuf ẹnìkan tó lé ní ẹnìkan tó lé kókó lérí ìbálò àwọn ènìyàn ni òfin rẹ̀ ó le kì í fọwọ́ yẹpẹrẹ kì í fi mú nǹkan ẹni tó bá ṣẹ̀ ojú ẹsẹ̀ náà ni ó ti fún ìdájọ́ ẹni tí ó jẹ bílálà ẹni tí ó nìkan bẹ́ orí ẹ̀ irú èèyàn báyìí rìn ìfúnlẹ̀mọ́ yìí wá pọ̀ fàṣàkáwò náà ilé yìí àwa lọ bá abdullahi bin abbas a bá anas bin malik nípa ntàn rí nínú òṣìṣẹ́ hajjaj fakọ́ọ̀lù anas bin malik wá sọ fún wa pé isbiru ẹ ṣe sùúrù náà ni fa innahu la ya'ti zamanu torí pé ilé ayé tẹ́ rí yìí ìgbà kan ò ní dé bó ti wulẹ̀ kígbà yín ó burú tó illa walladhi ba'dahu sharrun minhu èyí tí ó tún tẹ̀lé yóò burú jù yẹn lọ hatta talqaw rabbakum bí ó sì máa lọ yẹn tẹ́ fi pàdé ọlọ́wọ́n báyìí ẹ bá lẹ́nìkan ó dá ó súnmọ́ kó tó pẹ́ ni tí ó tún padà dé lẹ́yìn ẹ̀ tí ó burú ju tẹ́niyẹn lọ ẹ máa fi ọdún yín dún ni gbọ́dọ̀ lẹ́yà yóò ṣe máa rí lọ nìyẹn títí tẹ́ fi pàdé ọlọ́run ọba yín sami'tuhu min nabiyyikum eléyìí ni nǹkan tí mo gbọ́ láti ẹnu òjíṣẹ́ yín anabi muhammad sallallahu alayhi wa sallam rawahu al-bukhari afọwọ́ imam bukhari ló gba hadith náà wá tí a bá wo hadith yìí dáadáa a rí i pé lásìkò hajjaj bin yusuf anas bin malik wà láyé ńgbà anas bin malik sàábé ni hajjaj bin yusuf kì í ṣe sàábé òun ò ṣùgbọ́n anas bin malik òun rà nàbí ó gbé ọ̀dọ̀ ànábì so láàfin lè mọ̀ pé ẹ̀mí anas gùn tó fi lè wà láyé di àsìkò hajjaj bin yusuf nígbà náà hajjaj bin yusuf ó jẹ́ gẹ́gẹ́ bí wálí bíi gọ́vnà ó ṣe gọ́vnà ní Kúfà ó ṣe gọ́vnà ní Basra ìjẹ́ gọ́vnà rẹ̀ ẹnìkan tó lé ní ó fúnlẹ̀ báwọn èèyàn òfin ẹ̀ lé kókókó àwọn èèyàn wá lọ fẹjọ́ rẹ̀ sùn tá a látún lè fẹjọ́ ẹ̀ sùn ẹ̀já lọ bá Anas bin Malik Anas bin Malik sàábẹ́lòun sòyẹn túmọ̀ pé sàábé ọlá ń bẹ fún wọn lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam so nínú àwọn sàábé tó ṣẹ́kù lílẹ̀ ní anas bin malik wà ń gbà náà wọ́n lọ fẹjọ́ hajjaj sùn so yẹn túmọ̀ sí pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀nìkan bá ṣàbòsí fún wa àbá rí pé bẹ́ẹ̀nìkan ṣe ń bá wa lò ìbálò yẹn lágbára kò bá láàfin àwa mu kò bára wa mu a lè complain a lè sọ̀rọ̀ rẹ̀ síta a lè fẹjọ́ rẹ̀ sùn ẹni tá a rí wípé ó súnmọ́ kẹ́niyẹn ò lè bá wí alifẹjọ́ rẹ̀ sùn ẹni tá a rí wípé ó súnmọ́ kẹ́niyẹn kó tọ́ sọ́nà kúrò níbi nǹkan tó ń ṣe sòlẹ́ẹ̀fì máa rí ọkùnrin míì yóò sọ fún ìyàwó rẹ̀ pé gbogbo tí mo bá ṣe fún ọ níjọ́ tó bá fẹjọ́ mi sùn ẹnikẹ́ni níjọ́ náà ló jáde inú ilé ìka ọkùnrin ló máa ń sọ bẹ́ẹ̀ ìwọ ló sọ fún wípé tó bá fẹjọ́ mi sùn yàn ẹni báyìí kò lè sọ̀rọ̀ mi fún torí pé tó bá ti sọ wípé gbogbo tó bá rí o ṣe fún kò gbúdọ̀ sọ̀rọ̀ rẹ fẹ́ nìkan kan níjọ́ tó bá ti sọ̀rọ̀ rẹ fẹ́ yàn jọ̀hún ni ó jáde nílé rẹ yóò wà máa rún mọ́ra gbogbo ntí tó sì ṣe wípé tó bá sọ fẹ́ lómi oṣù mẹ́kà lómi ò bá yanjú ọ̀rọ̀ nítorí ìnùbí akálàṣe kò dáa kóbìnrin náà máa rojọ́ ọkọ rẹ̀ káàkiri bẹ̀tẹ̀ ọkọ̀ sọ pé ẹni báyìí ò lè sọ fún un tí n bá ṣe tí ò tẹ ọlọ́run ṣùgbọ́n tọkùnrin bá ti ń sọ fún ìyàwó rẹ̀ ìwọ tó fẹ́ kọ́ sọ̀rọ̀ fẹ́ nìyẹn kan ìwọ náà wùwà dáadáa bẹ̀tẹ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ mọ̀ ẹ́ ṣe á ṣẹ̀ra wa á níbi tá a kù sí sòtóbìnrin bá wá rí pé òun gbé mára gbé mára gbé mára kò rí gbé mára kò sí ní tó burú kó sọ fún so ló fi jẹ́ pé bó ti wulẹ̀ kórí ẹni tó fẹ́ lọ́kọ ó gbúdọ̀ mọ èèyàn gidi kan mọ ẹni tó fẹ́ fẹ́ yẹn tí ó jẹ́ onítìjú ẹ̀ tọ́rọ̀ bá tiẹ̀ dàbí ọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ rẹ̀ fẹ́ ni ẹni yẹn ó lè pàkíyèsí ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ mú bàbá rẹ̀ olórí tọ́ọ̀gì ìlú ni ìyá rẹ̀ olórí onípàrágà òun ni wọ́n tún wá lóní bọ̀dá kan ìyẹn wà lẹ́kọ̀ọ́ òun ni máa òun ni olórí àwọn tó máa sáyàn ládàá òun ni ẹ so àbúrò bàbá rẹ̀ kan náà ń bẹ òun tiẹ̀ orin lòun kọ káàkiri ayé so wọn ni àfẹnìkan wà tó lówó nu fámìlì wọn iṣẹ́ wo ló ń ṣe wọn ni ń ta gbó ẹni tó lọ́wọ́ tó lọ́ fẹ́ náà nìyẹn bọ́rọ̀ bá wa délẹ̀ jọ̀mọ́ tá a lè fẹ́ fọ̀rọ̀ lọ. so ọ̀pọ̀lọpọ̀ ọmọbìnrin wọ́n ti ṣẹ̀ṣẹ̀ gbé lórí abala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi obìnrin tó lọ fẹ́ ọmọ ìyá ẹlẹ́mu ni ẹmu nìyá rẹ̀ ń tà bàbá rẹ̀ náà ń ṣiṣẹ́ ń bíórì bóòlù ti fẹ́ ṣe gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ ńkọ́ àwọn ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin wọ́n ń dirun wọ́n fi ẹtí etí bóòlù àti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tá a la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún tí ó lè pèsè àkíyèsí dáadáa àwọn sọ̀hábà ridwanullahi alaihim ẹlòmíì ò ní pé wọ́n sọ̀rọ̀ òun fẹ́ nìkan fẹjọ́ òun sọ̀rọ̀ kí wọ́n á bínú ó sì lè má bínú ṣe wọ́n pàkíyèsí ẹ̀ náà ni àwọn sọ̀hábà wọ́n lè fẹjọ́ hajjaj wọ́n lè fẹjọ́ rẹ̀ sun àfọwọ́ anas bin malik radiyallahu anhu torí kí wọ́n mọ̀ wípé hajjaj bin yusuf anas bin malik wọ́n mọ̀ wípé anas bin malik ó jù lọ lọ́jọ́ orí wọ́n mọ̀ pé Anas bin Malik nípò ó jù lọ nípò sàábé ni Anas bin Malik sọ ìdí nìyẹn tán fi lọ fi ẹjọ́ ẹ̀ sùn gbàtí wọn náà wàá fẹ́ fẹjọ́ sùn ẹ́ wọ́n fẹ́ fẹjọ́ èèyàn dáadáa wọ́n fẹ́ fẹjọ́ rẹ̀ sùn àwa lọ fẹjọ́ rẹ̀ sùn bàbá ológogoro àdúgbò bàbá ológogoro àfa àwa mi ìyàwó ẹ̀ sọ pé kò ṣe báyìí ẹnu tí mo fi ń bẹ sọ̀rọ̀ yóò yẹ kó gbọ́rọ̀ sí mi lẹ́nu sẹ́nu ògógóró ẹnu ni ó fi bá àfa sọ̀rọ̀ so ẹ wo ẹni tí àwọn sàbí lọ fi ẹjọ́ Hajjaj sùn wọ́n lọ fi ẹjọ́ àwọn èèyàn gbà náà wọ́n lọ fẹjọ́ Hajjaj bin Yusuf wọ́n lọ fẹjọ́ rẹ̀ sùn sàbí pàtàkì Anas bin Malik sàbí ni ó sì gbé ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam dàgbà sallallahu alayhi wa alayhi wa sallam tó àríkọ̀sí dáadáa ó ń bẹ níbi eléyìí bákan náà ìgbà tí wọ́n lọ fẹjọ́ Hajjaj bin Yusuf Hajjaj ló wà nípò gómìnà Hajjaj bin Yusuf Anas bin Malik kò sọ fún wọn wípé ya ẹ lọ kádà ẹ múra jà ẹ já lọ bá Hajjaj jà kò sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ fún wọn ó jẹ́ kí wọ́n mọ̀ wípé lóòótọ́ ní tí Hajjaj bin Yusuf ń ṣe yóò kù díẹ̀ káàtó àmọ́ o àdánwò akhiru zaman ni ó pè wọ́n lọ síbi kan mọ̀ wípé níkẹyìn ayé bí ó ṣe máa rí náà nìyẹn bí ó ṣe máa rí nìyẹn tí ẹ bá ti lè máa ní tẹ̀mọ́ra tẹ́ ẹ bá ti lè máa ní sùúrù nǹkan tí ó tún máa wá lẹ́yìn èyàn ó súnmọ́ kó tó fẹ́ burú jù nìyẹn lọ làwọn afáàfin sábà máa ń lo hadith yìí lórí àwọn tí wọ́n máa ń dúró lórí pé àwọn fẹ́ máa fipá gbàjọba tí wọ́n láwọn ń ṣe riot àwọn ń ṣe demonstration protest tí wọ́n wà bàlú jẹ́ tí wọ́n sùn kan náà tí wọ́n bà nǹkan jẹ́ at the end of the day nǹkan fẹ́ àchífù náà wọ́n ní rẹ̀ àchífù so ló jẹ́ pé àwọn sálàf kọ́lọ́mọba kó bá yọ́nú sí wọn gbà tí wọ́n gbọ́rọ̀ lọ́ba òní ìsúbírù sírù ní kẹ́ẹ̀ ṣe fa innahu la ya'ti zamanu ìgbà kan ò ní wá illa walladhi ba'dahu sharrun minhu àfi kó ṣe wípé èyí tí yóò tún wá lẹ́yìn ẹ̀yìn yóò burú ju ìyẹn lọ hatta talqaw rabbakum bí ó sì máa lọ nìyẹn tí kówó fi pàdé ọlọ́run ọba rẹ̀ o sami'tuhu min nabiyyikum èyí tí mo sọ yìí mo gbọ́ látẹnu ànábì yín tí ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. والحديث الصعب حديث ẹlẹ́ẹ̀keje ní abẹ́ báàbù tí a wà yìí ànábìwá nínú ẹgbàá wa. اقرا عندكم نعم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال سبعة هل تنتظرون إلا فقرا منسيا أو غنى مطغيا أو مرضا مفسدا أو هرما مفندا أو موتا مجهزا أو دجالا فشر قاهب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر رواه الترمذي وقال حديث حسن أفوى أبو هريرة رضي الله عنه أو نوبة حديثي هو وشلا محمد صلى الله عليه وآله وسلم وشلا وبانية ترى شاشا lọ síbi àwọn ṣe olóore ànábì sọ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀méje ẹ tara àṣà lọ bí ṣe olóore ẹ tara ẹ lọ máa ṣe olóore ànábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀méje ànábì nítorí wípé tẹ́ ẹ bá ń fi ṣe olóore falẹ̀ kò sí nǹkan tẹ́ ẹ̀ ń retí má ẹ̀ à nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ilà faqran mọ̀nsíyà ẹ̀ máa rí òṣì òṣì ó máa ṣẹlẹ̀ òsì tó ṣe wípé tó bá ṣẹlẹ̀ múnsìyà ọlọ́run kó má dẹ òsì sí wa yóò mú ọ gbàgbé gbogbo nǹkan tó yẹ kó o ṣe níbi tí òsì wọn lágbára dé àwọn kan tí ó máa ṣẹlẹ̀ ntẹ́ máa retí náà ni tí ó máa ṣẹlẹ̀ nìyẹn àwògínà mọ̀tògíyàn àbí tó sì ń bá wa lọ ọlá bá dé ọlá tí ó tún sọ ọ́ di tọ́gì tí ó mú ọgbẹ́rù gbọ́n rí sí tọ́lọ́n subhanahu wa ṣe ń tẹ́ ń retí náà àwọn mọ́rọ̀dọ̀n mufsidan àbí àárẹ̀ o ti ń lálàáfíà o ti ń lálàáfíà máa retí àárẹ̀ o ti lówó máa retí àìní tó o bá sì ní máa retí pé ọ̀la ó sì tún dé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọlámi tí ó dé ó tún tó o sọ́ra ó tún lè mú ọ̀tà kó tọ́lọ́hún àwọn mọ́rọ̀dọ̀n mufsidan lẹ́yìn ìgbà tó ti lálàáfíà àárẹ̀ tún lè dé tí ó ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa jẹ́ gbogbo dáadáa tó kó kalẹ̀ ńgbà tó bá lálàáfíà láti lè fi ṣe é aw haraman mufnidan àbí ogbó ọlọ́run jẹ́ mi ogun ọlọ́run jẹ́ mi ogun ọlọ́run jẹ́ mi dàgbà jáfọwọ́ pawú jásigba o ti wá dàgbà o tún wá ń sàrán mufnidan alifanadu o náà ní kéèyàn máa sọ̀rọ̀ aràn kéèyàn máa sàrán ọ̀rọ̀ tí ò bá tí ò bá kàkà kí lè ń sọ yìí ẹ̀yin tẹ̀yìn retí náà ni tí ó kù tẹ́ tó àdúrà àdúrà àdúrà nǹkan àwọn kan tí ó máa ṣẹlẹ̀ náà nìyẹn. àwòmọ́ tan mujihizan àbí jíjáde láyé nígbà tẹ́ ẹ̀rù tì mujihizan tó yẹ pé láwájá láwájá ti jáde láyé támádó ó ti yàwó jáde láyé tí ọlọ́ni àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ náà nìyẹn awi dajjal àbí kẹ́ ẹ wá máa retí masihu dajjal fasharru ghaibin tá a sọ yìí ẹni tá a rí tá a ń retí. tó burú pọ̀ tọrọ rẹ burú pọ̀ tá a sì ń retí rẹ̀ pé yóò wá yóò yóò ni tí èèyàn bá tún bá tún yín tí èèyàn ẹ retí alikiyama ẹ retí alikiyama fasáà alikiyama níjọ́ta yóò sì parẹ́ adiha ó burú jáì torí pé adiha mùsíbà tó tóbi òun ni wọ́n ń pè ní dahia adìhà mùsíbà ọjọ́ tá yóò parẹ́ adìhà ó mà lágbára púpọ̀ wà á mọ̀rù ó sì kúrò so gbogbo àwọn nǹkan báyìí òun náà ni gbogbo ẹni tó bá ń jẹ́ ẹni tó ń sẹ̀mí kó máa expect bó bá lálàáfíà kò sí bó ṣe lálàáfíà tó ó sì kìjọ kan máa retí ẹ̀ ọwọ́ lówó lọ́wọ́ lówó lówó lówó lówó lówó níjọ́ kan ń bọ̀ tí kò ní sówó lọ́wọ́ ẹ̀ tí o bá ìṣòwò ẹ̀ lọ́wọ́ ẹ̀ lẹ́nu fọkànbalẹ̀ ọba tún yá o tún lè ní ọjọ́dọ̀ o lè bẹ́ kiri o lè fò kiri tọ́ba yá o dàgbàlagbà tó o ní lè ṣe yẹn kan ẹ má wọ àwọn ẹ̀yà arúgbó láti dàgbà ẹ rí ya mi nígbà tó sì ń bẹ ní ọ̀dọ̀ tọ́ba dúró báyìí tó sìn gbalẹ̀ dáadáa ẹ̀rí tó bá ti darúgbó tán gbogbo rẹ̀ ó lè má ju orí tébù yìí lọ mọ́ àbẹ́mọ̀ kéèyàn má súnkè ẹ̀rí tí ó ti kónkóló tí ó ti rà á mórí bẹ́ẹ̀dì tán tí ó ti kéke ẹ wá rí arúgbó mi ẹ wà á ah eléyìí náà sì ti jọ lọmọ gèrè o kán wá ní ọmọ gbé lọ má sanwó yìí gi abùọ sọgbà. So ṣùgbọ́n gbà tó ń bẹ lọ́lọ́mọge lẹ́ẹ̀fì lè mọ̀ wípé asán ni gbogbo nǹkan tẹ̀ ń rí ẹ̀ téèyàn bá ti fi ṣe tọ́lọ́hún gbogbo tí ń jọ ọ́ lójú yẹn ẹ lo makeup máa lo makeup nígbà tó bá yá kò sẹ́ni tí ó sọ fún ọ arúgbó ọmọ seventy five years tí ń lo makeup kàtìkè ń tara ẹ jẹ ni ṣé bí o bá ti wojú rẹ o ò tí ní mọ̀ pé lè ti darúgbó tó bá tó àsìkò kan bí ẹran ṣe so mọ́ egun lẹ́yìn tó bá yá yóò separate ẹ̀rì ẹran wọn sàn wálẹ̀ egun ọ̀dà dúró ẹ máa wẹ́ tó bá ti dàgbà kò tán bákàlà sànàbì ní gbogbo ntẹ́ ìmọ̀ tẹ́ ìmọ̀ retí náà nìyẹn so látara àdéhélé kí la wá fẹ́ fààyàn ń bẹ̀ kí ni ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú tá à ń sọ òun náà ni alimubadara àsìkò tí agbára wà báyìí tètè tara ṣàṣà ṣe iṣẹ́ olóore kó tó di wípé tó bá fẹ́ ṣe agbára lè má fẹ́ sí ma abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó fún wa ní okun àti agbára àti àlàáfíà àti ààyè láti àṣẹ ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala àti láti yàgò fún ntí ọlọ́wọ̀n bá tí ò fẹ́ abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa kó ṣe èyí tí a gbọ́ yìí ní sábàbí ìtọ́sọ́nà fún wa rahmatika ya arhamar rahimin naqif una. نقف إن شاء الله